asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìrìn rẹ̀ fún aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé anabi àwọn sàhábà rẹ̀ abẹ́lọ́run kò fi kẹ́yì kò fi kárí wọn. eléyìí ni tírà lumu'atul i'tiqad alahadi ila sabili rashad tí a ń bá kíkà rẹ̀ lọ tó yẹ pé al-imam muwafaquddin uh, abdullah bin ahmed bin muhammad bin qudama al-maqdisi àwọn ni wọ́n kọ tírà náà kí ọlọ́run bá kó bá wa ṣe ìkẹ́ àti àlékún àforíjì rẹ̀ fún sheikh náà níbi tí a kà lónìí eléyìí ni halqa ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà so ibi tí a kà lónìí òun náà ni ibi tí uh, al-imam muwafaquddin tí wọ́n ti ní. قال الإمام أبو عبد الله محمد بن إدريس الشافعي رضي الله عنه آمنت بالله وبما جاء عن الله على مراد الله وآمنت برسول الله وبما جاء عن رسول الله على مراد رسول الله وعلى هذا درج السلف وأئمة الخلف رضي الله عنهم كلهم متفقون على على الإقرار والإمرار والإثبات لما ورد من الصفات في كتاب الله وسنة رسوله من غير تعرض لتأويله آه، آه، الإمام وفق الدين باتي باربو nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ní tí mùsùlùmí gbọ́dọ̀ mà òun náà ni àwọn ìròyìn tí olúwa bá ń jẹ́ torí pé kí ni tawhid tá a bá ń sọ pé tawhid yẹn ni pé ìsìn ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo tá a bá ń sọ pé al-aqida yẹn náà ni pé ìgbé ìbádà fún ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ara nǹkan tí ìbádà kó sínú àbí tí tawhid kó sínú tí tawhid kó sínú òun náà ni pé tawhid yóò mọ̀ sọ nípa àwọn rògbòbíyà ọlọ́run ọba yẹni pé àwọn iṣẹ́ tọ́lọ́run ọba máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ nípa ipa ẹnìkan kan ọ̀ka láti ṣe ọlọ́run ọba ní adẹ́dà òun gbogbo nǹkan òun lọ́ba tó ń ṣe fún ẹ̀dá tó dá bákan náà òun náà ló ń ṣe àmójútó ẹ̀dá omi gbogbo ẹ̀ pátápátá igi gbogbo ẹ̀ pátápátá igbó ìtọ́jú wa tó torí wọn ò tó sí nínú àwọn nǹkan tí ọlọ́run ọba dá ọlọ́run ọba yìí náà òun náà ni ọba tó ṣe pé ó ń ṣe ètò rẹ̀ mùsùlùmí kankan kò gbọdọ̀ nígbàgbọ́ pípé ẹnìkan lè kápá láti máa ṣe àwọn ètò àwọn nǹkan wọ̀nyí sọlẹ́yìn òun là ń pè ní tawhidu arrububiya ah, bẹ́ẹ̀ náà ni ìpín kejì nínú tawhid ó ní tawhid al-uluhiya. al al ó ní ìgbà ọlọ́run ọba gbọ́ pẹ̀lú àwọn iṣẹ́ tó ṣe ká ṣe fún tí ń jẹ́ ìbáàdà eléyìí náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ẹnìkankan kò lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ ṣe fún bákan náà gbọ́dọ̀ wá ṣe so gẹ́gẹ́ bí àdúrà ṣíṣe ìrun kíkí àwẹ̀ gbígbà nǹkan pípa èèyàn ni pé ẹran dúdú àbí gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ìwà ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìké pé gbàmígbàmí gbọ́dọ̀ ọlọ́run ní gbogbo àwọn nǹkan yìí lèèyàn máa òun ló ní ìbádà rẹ̀ ni ìjọsìn ni fún ìpáyà rẹ̀ ìrankan rẹ̀ ìgbẹ́mílẹ̀ gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ọba subhanahu wa òun ni ó ní kò kankan tó lẹ́tọ̀ọ́ sí ìyẹn ṣe lọ́kàn wọn tawhid aru ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn náà wà ní títíra yìí ń tá tawhid wa aleyhi rahmatullah náà wọ́n mú àwọn ọ̀rọ̀ tó ti ṣáwájú látọ̀dọ̀ àwọn àìmọ̀ wa yẹn ni pé gẹ́gẹ́ bí imaamu ahmed òun ni aṣọ kẹ́yìn nígbà tí a fi ṣètìdárúsọ tí a ṣe kẹ́yìn òun ni pé wọ́n mú ọ̀rọ̀ imaamu ahmed wá ipe imaamu ahmed wọ́n ni pé bí a bá ti ṣe bá àwọn ìròyìn ọlọ́run ọba bọ́lọ́n bá ṣe ìròyìn ara rẹ̀ náà ní ká pè ká má takò pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kan náà ká sì má yí ìròyìn ọlọ́run ọba padà ṣọlẹ́yìn náà náà ló tún mú ìmáàmù Muwafaquddin tí wọ́n kọ tírà Lum'atul I'tiqad láti tún ṣàlàyé tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù ìmáàmù eh, eh, Ash-Shafi'i aleyhi rahmatullah wọ́n tún fẹ́ mú ọ̀rọ̀ tiẹ̀ náà wá eléyìí láti fi kó dá wa lójú ipe ìlànà gbogbo àwọn àhímà yìí àwọn àhímà yìí lànà àwọn sàhábà náà ni wọ́n ń tọ̀ ni ìmáàmù Ahmad ìmáàmù ọ̀rọ̀ imamu ahmed ńlá kàkẹ́yìn títí imamu idris imamu shafi'i ńlá fẹ́ kàlù náà ni sheikh ni pé qala imamu abu abdullah wọ́n ní imam abu abdullah ẹni kí baba abdullah muhammad bun idris muhammad bun idris ashafi'i radiyallahu anhu yẹni pé imamu shafi'i nù orúkọ wọn gangan ni muhammad orúkọ wa bá wọn ni idris ashafi'i orúkọ ìlú mọ́ so ìlú wọn jẹ́ báwọn mọ́mú wa ní ẹni pé sheikh muwafaquddin wọn ní radiyallahu anhu radiyallahu anhu so níbí kí n olú radiyallahu anhu fún ẹni tí kò kí n ṣe sọ̀hábà kò sí nǹkan tó burú ń bẹ àmọ́ kò bá a mu tó tí àyè tó wá burú ń bẹ ni pé torí pé kí ni àwọn afá máa ń fi dúlóhùn radiyallahu anhu wọn máa fi ṣe ìyàtọ̀ láàrin àwọn tí wọn kì í ṣe sọ̀hábà àtàwọn tó ń jẹ́ sọ̀hábà àmọ́ kí wàá ṣe pé ń táwa lélẹ́rí ká gbọ́ kẹ́nìkan mọ́ radiyallahu anhu òfẹ́ nìkan nísìn kó wá di pé yẹn láwa lélẹ́rí kankankan ìpè bó lè sí lélẹ́rí mọ́ radiyallahu anhu fún àwọn lágbájá kò ṣe nǹkan kan náà ni imam wafaquddin wọn náà ni wọ́n lò nínú lum'atul i'tiqad yìí tó a sì mà al-imam wafaquddin tí wọ́n kọtíra yìí inú àwọn àáfà tí wọ́n ṣáwájú ni tí wọ́n ṣáwájú ni ẹni pé láti nǹkan bíi ọgọ́rùn-ún kẹfà lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam kú tán yẹn ni pé kọ́rùnù sadis wasaabẹ náà ni wọ́n ṣẹ̀ mí ní nǹkan bíi ọgọ́rùn-ún lẹ́yìn ọgọ́rùn-ún márùn-ún ọdún tí anabi sallallahu alaihi lọ tán náà ni wọ́n náà ni wọ́n ṣẹ̀ mí. sheikh muwafaquddin kí n kọ́ á lọ radiyallahu anhu fún imaamu shafi'i ẹ̀rí pé níjó ní iná ìbáṣe ló fún ìmáàmù ahmed náà nìyẹn ó túmọ̀ sí pé kò í ṣe pé nǹkan tó burú lópin ìgbà tí èèyàn bá ti ní àdìsọ́kàn pé àwọn ẹni yìí dédé àwọn sọ̀hábà náà ni wọ́n jẹ́ wọ́n wá ní ìtọ̀ ọ̀rọ̀ Imamu Shafi'i yẹn tó sọ wọ́n ní pé amantu billah wọ́n ní Imamu Shafi'i sọ pé mo nígbàgbọ́ sí ọlọ́run ọba wa bima ja'ani Allah àti àwọn nǹkan tó wá látọ̀dọ̀ ọlọ́run yẹn ni pé àwọn ìròyìn ọlọ́run ọba ni Imamu Shafi'i ń sọ yẹn o ala gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èròǹgbà ọlọ́run ọba gangan bó bá ṣe gbà á lérò ẹni pé àwọn orúkọ tó wá látọ̀dọ̀ ọlọ́run tó kó wá látọ̀dọ̀ ọlọ́run ọba bí ọlọ́run ọba bá ti ní àbí àwọn ìròyìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ìròyìn tọ́lọ́run ọba tó bá wá látọ̀dọ̀ ọlọ́run mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ sí gẹ́gẹ́ bí wọ́n mú Ṣáfi'í ṣe ń sọ wípé amantu billah àwọn nígbàgbọ́ sí ọlọ́run fa bima ja'anillah àwọn nǹkan tó bá wá tó jẹ́ ìròyìn ọlọ́run ọba àwọn ní ìgbàgbọ́ sí bákan náà ala muradillah gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe gbà á lérò ẹni kí bí ṣe ń jẹ́ èrò ọlọ́run ọba gangan irú eléyìí òun ní jẹ́ pé e, tẹ̀fúìdù kẹfíyà náà ni àwọn náà ń ṣẹ́rí padà yẹn ẹni pé ìsàfitì pé báwo ni nǹkan yìí ṣe rí gangan lọ́dọ̀ ọlọ́run ọba tá a mọ bó ṣe rí gangan náà ni wọ́n fi ti sọ́dọ̀ ọlọ́run so ni pé lápèjúwe nísìn ẹ̀rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló sọ fún wa ipe òun ọlọ́run ọba òun ní ojú ọlọ́run ọba ló bẹ́ẹ̀ ó ní òun ní ọwọ́ so òun a máa sọ̀kalẹ̀ látòkè àlàárọ̀ṣ ní ìdámẹ́ta òru ṣùgbọ́n kan náà gbogbo àwọn ìròyìn tọ́lọ́run ọba fi ìròyìn ara rẹ̀ yìí so kò sí ń tọ́kàn wá ọmọ ènìyàn ní gbọdọ̀ mọ́ sọ pé mo gbàgbọ́ fọlọ́run wa bima ja'anillah ohun tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba mo nígbàgbọ́ sí àìlá nínú àwọn ìròyìn ọlọ́run ọba àìlá múrọ́ọ̀dìlà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìròǹgbà ọlọ́run ọba gangan. ìmáàmù Shafi'i tún ní wa amantu bi rasulillah mo tún nígbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam wa bima ja'a an rasulillah àti àwọn ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ala muradi rasulillah gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ gẹ́gẹ́ bí èròǹgbà anabi gẹ́gẹ́ bí ntànàbí bá gbà lérò gángan náà ni irú ẹ̀ náà ni pé gbogbo tó bá ń jẹ́ ìròyìn ọlọ́run ọba tí anabi sallallahu alayhi wa sallam tó bá ń ṣe lálàyé fún wa nínú hadithi rẹ̀ tó bá ṣe lálàyé fún wa níbi hadithi rẹ̀ gẹ́gẹ́ bí ru'ya nísìn ìpè rírí ọlọ́run ọba níjọ́ gbìndàlùkẹ́yàmọ́ ń bẹ́ẹ̀ nù hadith anabi sallallahu alayhi wa sallam kọ́dọ̀ ọ̀rọ̀ sáàk ojúgun ìyẹn ni pọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala pọ́ ní ojúgun pọ́lọ́wọ́n ọba ní gìgísẹ̀ gbúrú àwọn ìròyìn yìí ìròyìn tó ṣe pé a gbọ́dọ̀ máa wádìí pé báwo ló ṣe rí gangan anabi sallallahu alaihi wasallam tí ọlọ́run bá sọ fún tó fi di pé ń sọ fún wa ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí anabi náà àwọn nǹkan tó sì wà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam náà ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ ala muradi rasulillah gẹ́gẹ́ bí anabi náà tọ́ bó ṣe gbèrò rẹ̀ bụ ṣe gbàgbọ́ làwọn náà gbọ́dọ̀ gbàgbọ́ sílẹ̀ ní ń jẹ́ ìgbàgbọ́ ti ọlọ́wọ́n bá ní bùkátà sí lọ́dọ̀ wa àmọ́ kọ́ gangan wa fi tako ti anabi wa wa n'ibi naam nígbà tí a wá sọ pé tí alimami shafi'i aleyhi rahmatullah tí wọ́n wíre ipe amantu billah mo nígbàgbọ́ sọ́lọ́run wa bima jaa anillah nǹkan tó wá látọ̀dọ̀ ọlọ́run mo gbàgbọ́ wa ala muradillah gẹ́gẹ́ bí òrùngbà ọlọ́run ọba gangan wa amantu bi rasulillah mo nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́run òbí máa jẹ́ àwọn rọ́súlìlà àti àwọn nǹkan tó bá wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run àìlẹ́àmú rọ́ọ̀dẹ rọ́súlìlà lórí èròǹgbà òjíṣẹ́ ọlọ́run ọba ìdílé yìí túmọ̀ sí pé àmọ̀túnmọ̀ àwọn ìròyìn ọlọ́run ọba nù torí ń bẹnu àwọn ẹlòmíì tí wọ́n ní nánú báyìí wọ́n ní ká má wá di ìtumọ̀ káàkiri so gẹ́gẹ́ bí ọlọ́run lọ́mọ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lọ́mọ ìtumọ̀ rẹ̀ àmọ́ ìtumọ̀ ṣé irọ́ ìmáàmù Shafi'i alayhi rahmatullah tí wọ́n ń sọ pé ká nígbàgbọ́ sí àwọn ìròyìn ọlọ́wọ́n ọba nísìn sáwà sọ pé wọ́n láwọn ọmọ àwọn ọmọ ìtumọ̀ àwọn ìròyìn ọlọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àṣà ìrọ̀ sí máa ń sọ pé ká mọ́ túmọ̀ rẹ̀ ká bí lápèjúwe ní sábà ní pé a túmọ̀ ẹni ike a túmọ̀ al àwọn ènìyàn ń pè istiwa ìtumọ̀ rẹ̀ kì í ṣe pé ó wà lókè rẹ̀ wọ́n ní wọ́n ní al-istila ẹni pé ó jẹ so sírù yẹn nìsín ṣáwa ni pé irú tí Imam Shafi'i ń sọ nìyẹn kalla wa haasha kì í sì ti ń sọ nìyẹn rárá rárá kò jẹ́ sọ́rọ́ ẹ̀ bóyá ni pé ìlànà tí àwọn sọ̀hábà tí wọ́n tọ̀ náà ni Imam Shafi'i náà ni àwọn náà ń tọ̀ yẹn ni tafwidul kayfiyya wọ́n ń ṣàfitì ìbí nǹkan yẹn ma'anal kayfiyya gangan yẹn ni pé bí ó gangan wọ́n ni á ah, ọlọ́mọba lọ́mọ ó ní anabi tọ́lọ́wọ́n bá fi nkan lé lọ́wọ́ pé nǹkan báyìí mo mọ̀ ńlọ́mọ̀ sọ́nà fi ni pé àìlà mọ̀rọ́dìlá àbí àìlà mọ̀rọ́dì bẹ́ẹ̀ náà wà gbogbo wa náà ẹni tó a fẹ́ jẹ́ gidi bó ṣe gbọ́dọ̀ rí sí àwọn ìròyìn ọba náà lélẹ́yìí àtàwọn ìròyìn iṣẹ́ ni àbí ìròyìn ìròyìn ìròyìn pé zati ni ẹni pé àwọn ìròyìn tí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ àbí sifaatu alfa'il yẹn ni pé àwọn ìròyìn iṣẹ́ tó ṣe pé èèyàn máa ń ṣe tọ́lọ́run máa ń ṣe so gbogbo ẹ̀ pátápátá èèyàn gbọ́dọ̀ gbà á gbọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba bá ṣe sọ kalẹ̀ bákan náà kó sì jẹ́ kí gẹ́gẹ́ bí tọ́lọ́run ọba bá gbà lérò àmọ́ ìtumọ̀ rẹ̀ àwọ̀ mọ̀ àlè àmọ́ àlè sọpá fẹ́ mọ pàápín ìmọ̀ rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ní tí ọ̀rọ̀ yìí ń júwe fún wa subakana alimami shafi'i alayhi rahmatullah alayhimamu muwafaquddin wọn ni wa ala hadha daraja salaf nani pé ọ̀rọ̀ tí wọ́n kó wálẹ̀ kan ní ọ̀rọ̀ imamu shafi'i ni nani pé amantu billah wa bima ja'anillah ala muradillah imamu shafi'i náà sọ wa amantu bi rasulillah bima jaa an rasulillah ala muradi rasulillah ọ̀rọ̀ imaamu shafi'i ni yíyun alayhi rahmatullah alimami wafaquddin wọn abẹ́rẹ́ sísọ kí wọ́n ní wà ala hadha wọn lórí tí imaamu shafi'i náà sọ yìí daraja salaf orí rẹ̀ ni àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn orí rẹ̀ ni wọ́n ń rìn lélẹ́rí orí rẹ̀ ni wọ́n ń gbà ọ̀nà táwọn náà gbà náà nìyẹn wa a'immatul khalaf àti àwọn tí wọ́n jẹ́ àwọn a'immatul khalaf yẹni pé àwọn tí wọ́n tún wá lẹ́yìn wọn àwọn tí wọ́n wá ní ẹ̀yìn wọn lẹ́yìn àwọn a'imma lẹ́yìn àwọn salaf so yẹni pé tó máa ní pé àwọn salaf yẹni pé àwọn sahaba àwọn tabi'un àwọn tabi'u tabi'in so bákan náà àwọn a'immatul khalaf àwọn tó jẹ́ àwọn afáàtà tó wá lẹ́yìn tàwọn ènìyàn náà tí wọ́n wá lẹ́yìn àwọn qurunul mufaddala yẹni pé àwọn sahaba tó ṣe pé wọ́n ti kọ́kọ́ sẹ̀mí láwọ̀kọ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n tún sẹ̀mí ní ẹ̀yìn wọn tí wọ́n ní ìlànà yẹn náà ni àwọn ìmáàmù Shafi'i náà náà ni wọ́n ń tọ̀ so kullu muttafiqun gbogbo àwọn ẹni wọ̀nyí ni wọ́n fẹnu kò ala al-iqrar wal-imrar wal ipe al-iqrar gbà ipe ìròyìn tọ́lọ́hún bá bá fi ròyìn ara rẹ̀ a wọ́n wà kọ́rọ̀ rẹ̀ ẹni kí wọ́n fi rìn lẹ̀ fọ́lọ́hún ṣọ́lọ́ náà ló pera rẹ̀ báyìí sí ànábì ló pe ọlọ́hún wá báyìí wọ́n ní àwọn ti gbà náà nù ń tẹ́ ni pé sami'na wa ata'na ìpèsè àti gbọ́ àti gbà náà nù àti tẹ̀lé náà nù so ìṣesí tó jẹ́ ìṣesí àwọn sahaba nabi sallallahu àti àwọn ìmáàmù wa gẹ́gẹ́ bó ṣe wá gangan yẹn ni pé wọ́n máa ń sọ pé amiruha kama jaat amiruha kama jaat yẹn ni pé gbogbo ìròyìn tó bá wá àbáwọn ọ̀rọ̀ tó bá wá àbáwọn àwọn àwọn àwọn nusus tó bá wá yẹn ni pé àwọn nasu yẹn ni pé àwọn aya àwọn hadith anabi àbí àwọn hadithi àbí hadith anabi tí àwọn kankan wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wá ní ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run ọba wọn ò ní máa ní ẹ jẹ́ ká yí padà gẹ́gẹ́ bí àwọn àṣàìrọ̀ ṣe ń ṣe gẹ́gẹ́ bí àwọn àṣàìrọ̀ bọ́n ṣe ń ṣe tí wọ́n wọn ni pé ìròyìn ọlọ́run ọba yìí ah ká yí padà ni wọ́n bá pè júwe kan wálẹ̀ kan tí wọ́n fẹ́ sàlàyé al-istiwa àwọn àṣàìrọ̀ ni al-istila náà ni pé ìjẹgàba ni ìjẹ́ aláṣẹ lórí nǹkan ni. ìní ìjẹ ìkápá nǹkan ni ń jẹ́ báwọn tọ́dọ̀ táwọn wọ́n ní ṣe pé wíwà ní òkè al-Arsh wọ́n ti yí ìtumọ̀ tí ọlọ́run wa gán gbà lérò tó sọ gan wọ́n ti yí padà àwọn alùsùnà òkè kì àwọn tó jẹ́ wọn ò rin inú ìlànà báyìí àwọn ni wọn bó ṣe wá náà ní túmọ̀ tán bá ní ọwọ́ ọlọ́run ọba nísìn àwọn àwọn wọn ni wọ́n ní iradatul in'am wọ́n ní alquwa náà ní alquwa wọ́n agbara ni wọ́n ò ní ni so àmọ́ àwọn afáàsùn náà wọ́n amiru akama jaat wọ́n ní ẹ jẹ́ kó lọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba gangan bí anabi sọ ni so ẹnu tẹ́kàn rọra ni pe kàìfìyà irú akama jaat gangan òǹkàlùkù náà sì mọ̀túnmọ̀ tí ń jẹ ọwọ́ àmọ́ tọ́lọ́run ọba pé báwo lọ́wọ́ yẹn ṣe wá rí gangan náà ni alùsùnà wọn wá ní débẹ̀ yẹn ni wọ́n sọ astafwidul alkaifiya wa haqiqatul ma'ana yẹn ni pé ìtumọ̀ nǹkan yẹn gangan wọn ni ah, ọlọ́run ọba ni ọmọ so amiruha kama ja'at ìlànà àwọn sálàfù wa ni náà lélẹ́yìí wal iqrar wal imrar wọn ni bó bá ṣe wá náà ni káwọn ṣe mú wa wọn ò ní ma ní ẹ jẹ́ ká yẹ̀ wò ẹ jẹ́ ká wà náà tó fi làákà yìí gbé e wò lànà àwọn sálàfù àwọn tánjá àwọn sálàfù wà nù wal ithbat lima warada mina sifat bákan náà wọn ó sì fi rinlẹ̀ ẹ̀rí náà wọn fi ní pé wọn ni al-istiwa ma'luma ni thabita ma'luma wọn ni ta mọ̀ ní nítorí lẹ́ni àmọ́ wal kayfiya majhula àmọ́ ká máa bèèrè pé báwo ló ṣe wà gángan in tá a lè mọ̀ gángan nù a lè mọ̀ kẹfíyà rẹ̀ sọ̀rọ̀ àwọn nǹkan yìí náà ni tó ń jẹ́ ìlànà àwọn ahli sunnati wal jama'a nípa tó ní sí pẹ̀lú àwọn asmáwò ọlọ́wọ́n ọba àti àwọn sifaatu ọlọ́wọ́n ọba fi kitabillah tó bá rí nínú tíra ọlọ́wọ́n ọba ni tó nínú tíra ọlọ́wọ́n ẹni pé ahli sunna ìlànà wọn al-imam ibn taymiyyah rahimahullah tó ń sọ nínú tíra wọn tí ń jẹ́ al-hamawiyya wọ́n ní ẹni àwọn kẹsìrì mi wọn ni walakinna qalil wọn ni pé alimamu ibn taymiya alayhi rahmatullah àwọn náà gbà wá pípí ìlànà àwọn salaf nípa àwọn asma Ọlọ́hun ọba àti àwọn ìròyìn rẹ̀ ní pé àwọn orúkọ Ọlọ́hun àti àwọn ìròyìn rẹ̀ òun náà ni nǹkan tí nǹkan tí ìmáàmù muwafaquddin táwọn náà sọ yìí náà ni wípé wọn kì í kò sí pé wọ́n máa ń yí ìròyìn ọlọ́run ọba padà bóyá ní kí tó bá ṣe ìròyìn ara rẹ̀ wọ́n ṣe ìkànnọ́rù rẹ̀ wọ́n ṣe ìmúrọ́rù rẹ̀ bákan náà wọ́n ṣe ìtìbátù rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alimami al inú tíra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eh, alimami eh, tabawo tíra asunna al bákan náà asunna li ibn abi asim àti gbogbo usulu eh, sunna li alimami al-alkahi àti gbogbo àwọn tó ń ṣáwájú wọn báyìí bí àwọn náà ṣe máa ń mú ọ̀rọ̀ tí ń jẹ́ tawhid wá tó ṣe pé ìlànà ntí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fáwọn sàhábà náà ni wọ́n máa ń tẹ̀lé so torí pé kíni gbogbo àwọn àwọn wọ̀nyí ìlànà tí gbogbo wọn náà tí wọ́n bá pàdé òun náà ni pé kí wọ́n kọ́mọ tọ ìlànà tí àwọn aṣáájú tí àwọn náà rìn soburu àwọn nǹkan wọ̀nyí nílẹ̀ yóò fi mọ̀ pé ìlànà tí alùsùnà mẹ́rin nípa ọ̀rọ̀ asúmọ́wà ọlọ́run àti sífàtì rẹ̀ ni alimami wafaquddin wọ́n ní liman warada fi kitabillah wa sunnati rasulihi min ghayri ta'arrudin li ta'wilihi lẹ́ni pé gbogbo tán bá ti rí inú àwọn ìròyìn ọlọ́run ọba àti àwọn sífàtù sífàtù ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ìlànà wọn ni pé min ghairi ta'arrudin li ta'wilihi wọn èyí máa sọ pé àwọn máa lọ lè yí padà ikú ẹjẹ ká yí ìtumọ̀ yẹn tabaníká filẹ̀ báyìí tí kò ní máa lọ lè jọ pé à ń jọ ti à ń fi à ń fi ara wa wé tọ́lọ́wọ́n ọba nu torí tí àwọn àṣà ìrọ̀ ń sọ nìyẹn ń taba ọlọ́wọ́n ọba lọ́wọ́ táwọn náà ọba lọ́wọ́ ta ọlọ́wọ́n ọba ń sọ̀kalẹ̀ a jẹ́ pé táwọn ọmọ ènìyàn náà ń sọ̀kalẹ̀ tí àwọn ẹ̀dá ọlọ́run ọba mi náà ń sọ̀kalẹ̀ ṣáà ń fi ọmọ ènìyàn wí ọlọ́run ọba kọ́hún sọ àfáàní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ipe ìyẹn ò túmọ̀ sí pé à ń fi ọlọ́run ọba àfi ń wé àwọn èèyàn tábà ní pé ọlọ́run ọba ní ojú èèyàn náà lójú wọn ní sí kì à ń fi ọlọ́run ọba èèyàn ni gbogbo àwọn nǹkan iná ń pè ní àtàrúdí lẹ́tà wíìlì yìí àwọn nǹkan tí ọlọ́run ọba gbà lérò nínú àwọn àdéhìsì rẹ̀ nínú àwọn ayal Qur'an àbí nínú àdéhìsì anabi sallallahu alayhi wa sallam bóyá ni pé ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tí yóò pè ní ìṣe Islam láti fi yóò pè ní ìmọ̀ ọlọ́run ọba rẹ̀ sòun náà ni pé yóò dúró ní ìlànà tí àwọn ahlu tí wọ́n dúró ni. naam ọ̀rọ̀ ìmáàmù aṣáfìí tí a mú wá nùtírà yìí ìmáàmù wafaquddin wọ́n dárúkọ ọ̀rọ̀ ìmáàmù ahmed bin ambal aleyhi rahmatullah bákan náà wọ́n dákọ̀ ìmáàmù ṣáfìí aleyhi rahmatullah àmọ́ wọ́n sọ ọ̀rọ̀ ti ìmáàmù malik aleyhi rahmatullah bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ìmáàmù malik òun náà wà tó náà ń ṣàlàyé nípa pé àwọn kan tó bá ti jẹ́ ìròyìn ọlọ́run ọba ẹni pé àwọn sifaatu ọlọ́run ọba èèyàn ò kíyàn biduni ta'arrudin lil ta'wil kò nídìí kí ọmọ ní pé a máa ṣe ta'wil ẹni pé ẹni jí ká máa sọ ká wá tùmọ̀ míì fún ìmáàmù Malik òun náà gbà bẹ́ẹ̀ irú ẹni ó ṣẹlẹ̀ níbi gbólóhùn tó hàn tẹ́nìkan wá ń béèrè pé kayfa al-istiwa tí báwo lọ́lọ́run ọba ṣe wà ní òkè al-arsh tó wá dẹ́niyẹ lóhùn pé al-istiwa ma'lum wal-kayf majhul ẹni pé ká lọ́lọ́run wà lókè nǹkan ó rọrùn láti mà àmọ́ ká ní pé bó ló ṣe rí gangan bẹ́ẹ̀ ah majhul ipa wọ̀ káyọ̀ bẹ́ẹ̀ náà ni imamu abu hanifa tó ṣe pé òun ni ó sì kẹrin àwọn àìmọ̀ yìí òun náà sì ni aṣáájú òun náà làkọ́kọ́ so ìlànà tóun náà tọ̀ níbi ọ̀rọ̀ asma wa sifat tabawo lewo tí àwọn tó ń jẹ́ ti ń jẹ́ al-fiqhul akbar tí ó rí pé n ti ìlànà tí àwọn àìmọ̀ yòókù náà tí wọ́n tọ̀ náà ni imamu abu hanifa alayhi rahmatullah náà ni àwọn náà tọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyímọ̀ tí wọ́n tẹ̀lé wọn. nígbà tí alimami ibn taymiya alayhi rahmatullah alimami ibn taymiya alayhi rahmatullah tí wọ́n wà ní damask damask tó wá di pé wọ́n ń ṣàlàyé nípa àkídà alùsùnàtì wal jamaa nípa tó ní í ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba àwọn àfáà tí wọ́n bẹ ní àsìkò yẹn àwọn dìde wọ́n ń takò wọ́n pé òun lọ fẹ́ gbé dé yìí wọ́n fẹ́ gbé nǹkan míì dé kọ́ so ìgbà tó wá di pé ìmáàmù Ahmed ìmáàmù Abu Hanifa eh, yani Sheikh Islam Taymiya wọ́n bá wọn jọ ṣe munazara yẹni kí wọ́n jọ fi ọ̀rọ̀ jọmi torí ọ̀rọ̀ kọ́lá yìí fọ̀rọ̀ jọmi torí ọ̀rọ̀ yẹn níwájú ẹni tó ń jẹ́ aláṣẹ náà ni wọ́n ti ni wọ́n ti ṣe ìgbà tó wá di pé ìmáàmù Ibn Taymiya ó fi ìdí àwọn ènìyàn kánlẹ̀ ẹni pé tó fẹ̀yìn wọn kánlẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ borí tiwọn tí àwọn àwíjàre rẹ̀ ó borí tiwọn ẹni tó ń jẹ́ ọba lásìkò yìí ó wá ń sọ fún àwọn èèyàn ìpèsè rí ẹni yìí ẹni pé ìyẹn Ibn Taymiyyah ala madhhabil imami Ahmad ìmáàmù madhhab ìmáàmù Ahmad lòun tọ̀ ń tiẹ̀. bẹ́ẹ̀ sì ni ahmed amadhabi mamu ahmad gbogbo iná lẹ mọ́ ẹ yà filẹ̀ lórí madhabi rẹ o ẹ filẹ̀ o kó máa sọ nǹkan tí mamu ahmad ń sọ nípa orúkọ ọlọ́wọ́n ọba àtàwọn ìròyìn rẹ̀ nípa tó yẹ pé yẹn náà ló ń sọ kò sí lọ ẹ fi ẹni yí kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sheikh islam taymiyyah rahimahullah àwọn adẹniyẹ ló ń pè á ah, irọ́ o kìí ṣe pé madhhab imamu ahmed ní ń tọ̀ o ọ̀rọ̀ tí mo ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ imamu ahmed nìkan o kódà imamu shafi'i ọ̀nà tó ń náà tọ̀nù ẹni pé n tó gbàgbọ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni imamu malik bẹ́ẹ̀ náà ni imamu abu hanifa ó sì wàá gbogbo ẹ̀ fún ẹ pẹ̀lú ẹ̀rí tó wà ní kí tó ṣe yẹn nìkan kódà àwọn àmì ìnà alimami alauza'i ní sham imaamu layz ní misra sufyanu thawri ní iraq sufyanu bin uyayna ní makka so ibnu abi dhihib ní madina so abdurazak ní ìlú tó ń pè ní yaman yàni pé bí imaamu ibnu taymiya alayhi rahmatullah bó ṣe di kí wọ́n mú àwọn àpòjúwe àpòjúwe àpòjúwe àpòjúwe oríṣiríṣi wá láti jẹ́ kó yé wọn ipe tí ń jẹ́ ọ̀rọ̀ àkídà tá à ń sọ yìí al-asma' wa sifat àwọn ìròyìn ọlọ́run àtàwọn àwọn orúkọ tọ́lọ́run bá ń jẹ́ kò sí ìyapa ẹnu níbẹ̀ láàrin àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti kọjá bóyá ni pé ìyapa ẹnu ti ń dé láàrin àwọn tí wọ́n yẹ̀gẹ̀rẹ̀ kó lójú lànà yìí ni so náà ni pé mùsùlùmí nínú nǹkan tí yóò mú ìgbàgbọ́ wa pé òun náà ni ká mọ àwọn orúkọ àwọn ìròyìn ọlọ́run ọba ká sì mọ stand tó yẹ ká mú lérí rẹ̀ sẹ́ni pé nǹkan tá à ń sọ yìí nǹkan tó wọ́n ní àwùjọ mùsùlùmí ni bẹ́ẹ̀ sì ni nǹkan tó sì ń bẹ nínú ẹ̀sìn wa ni nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn wa tíyẹn gbọ́dọ̀ mọ̀ ni tíyẹn gbọ́dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ ni so torí pé àìmọye àwọn nǹkan míì tó ṣe pé yẹn ó ṣe tíyẹn ó sọ nípa tó ní í ṣe pẹ̀lú ọlọ́run ọba tíyẹn ò ní mà tíyẹn ò ní mà bí lápèjúwe ní sinimá bá ọlọ́run o ọlọ́run o wọ́n lọ́ba tó ṣe pé gbogbo wa ń bẹ ní ọwọ́ rẹ tó ṣe pé ọwọ́ rẹ o lè fi gbáyàn mú o lè fi jẹ̀yàn yà kẹ́nìkan wà mọ̀ ní ọwọ́ bò sọ irú ẹni yẹn nìsí ti ń sọ òun nìsín ti ń sọ pé ọwọ́ rẹ ẹni yẹn ò sọkúsọ sọ mi lè mọ gbọ́ tó ah, ní à ṣé àmọ́ ní pọ́lọ́mọ bá lọ́wọ́ ni ṣé àmọ́ ní pọ́lọ́mọ bá lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ sì ni tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ nípa ọba tó dáa náà lélẹ́yìí sòrò àwọn nǹkan yìí yóò máa jẹ́ pé n tí ó máa múyàn jẹ́ pé ah mùsùlùmí yìí ọmọ ọlọ́run ó pé lọ́lọ́run tẹ́ bá rí lómi tó bá ó pé ní mímọ̀ ọlọ́run ọba tẹ́ bá rí lómi tó bá lóun mọ̀ ọlọ́run tó lóun ṣàlàyé nípa ọlọ́run tí ó máa sọ kótókótó nípa ọlọ́run ọba ntọ́lọ́run ọba ọ̀jẹ́ ntọ́lọ́run ọba òní náà ni yóò máa pe ọlọ́run ọba so eléyìí ni àwọn nǹkan tí abẹ́ṣẹ́ lálàyé fún wa ó ní pé ìlànà ahlus-sunnah wal jamaa níbi ntí alimami Muwafaquddin tó ń kọ́ wa nù yìí òun náà ni pé ká tọ ìlànà àwọn sọ̀hábà tí wọ́n ti lọ láti fi kọjá láti fi lè mọ tó yẹ ká mọ̀ nípa ọlọ́wọ́ba subhanahu wa ta'ala abẹ́lọ́hun subhanahu wa ta'ala kó mọ̀ ṣàṣì àlékún àgbóyè ẹ̀sìn fún ọjọ́ báyìí lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu